الحمد لله غافر الذنب قابل التوب شديد العقاب لا إله إلا هو إليه المصير أشهد أن ربنا إله واحد لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أيها المؤمنون الحج مدرسة تحقيق معنى لا إله إلا الله مدرسة تحقيق معنى لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فمن حققها فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها وذلك أيضا أمارة فلاحه في الدنيا والآخرة قال سبحانه وتعالى ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم والله سميع عليم فالحاج فالحاج الذي حقق التوحيد الحاج الذي حقق التوحيد في حجه هو الحاج الناجح وبذلك صار حجه له عروة وثقى أي ثابتا مقبولا لا انفصام لها أي إن حجه لا يقبل ولا يفسد والله سميع عليم أي إن الله سميع بدعواته مجيب له في تضرعاته واعلموا أيها المسلمون أن الحج مهما أخلصت لله فيه مهما أخلصت لله فيه واتبعت فيه سنة رسول الله صلى الله عليه وسلم أنه لا بد أنه لا بد أن يكون ذاتك له حلالا ومالك غير حرام فإن الحج المبرور الذي ليس له جزاء إلا الجنة مشروط بسلامة الذات من الربا والحيث والظلم ولقد روى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الحاج إذا وضع رجله في الغرس فقال لبيك اللهم لبيك وكانت نفقته حراما نادى مناد من السماء لا لبيك ولا تعليك نفقتك حرام وزادك حرام وراحلتك حرام وحجك مأجور غير مغرور وإذا كانت النفقة حلالا فقال العبد لبيك اللهم لبيك نادى مناد من السماء لبيك وسعديك زادك حلال وراحلتك حلال وحجك مبرور غير مأجور رواه الطبراني وإسناده صحيح بارك الله لي ولكم في القرآن العظيم واجعلني وإياكم من أهل سنة نبيه الكريم إنه سميع مجيب الدعوات الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أتيقف ملوم الله أتيقف مع النبي محمد صلى الله عليه وسلم أي مؤمن ذو لقن يتلبن أجابين كان تنمى كان تنمى إنه خطبة طريقة جاله àti tó ti wájú ẹ̀ o náà ni wípé àkókò tí a wà ní ọjọ́ àkókò ìjọsìn ńlá kan nínú àwọn òpó Islam tí a mọ̀ sí rúkínù tó gbé Islam òwúrò o náà ni àkókò tí a hàì gbogbo àwọn tó ti gbéra fọ́mọ̀ fẹ́ lọ àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe ìpalẹ̀mọ́ nínú fẹ́ hàì láti gbà tí wọ́n dán kódà àti rí nínú wọn tó ti máa fi àbúrò hajj sáńpé ní ọmọrọ àwọn tí ò sì gbéra bákan náà àwọn náà kan wọn ibẹ̀ náà lọ́wọ́ kódà wa táàtì táàtì màbọ̀yá tí sì táàtì sakọ́bọ̀ sínú àpò àwọn tí wọ́n ń kó hajj a sì tún ra kàwé pé àtúmọ̀ ń tọ́lọ̀ wọn bá wù bóyá èmi náà wà nínú àwọn tí ó hajj ti ọdún yìí bó sì ti yẹ kí mùsùlùmí náà ní ọ rúra rẹ tán ibi tó kù sí má lè rò ní pé o lè jẹ́ kan nínú àwọn tí ó fẹ́ hajj lọ́dún yìí àkókò tá a wáyé ọjọ́ àkókò iṣẹ́ hajj lẹ́yìn tọ́já sí pé ó fi pàtàkì fún gbogbo mùsùlùmí ká gbọ́ yìí tọ́ba jẹ́ pípa àwọn èèyàn ti fẹ́ hajj bó tó àti bó ti yẹ ni àwọn ìbàjẹ́ tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí kì bá ti reduce jù báyìí torí pé téèyàn bá ti fẹ́ hajj bó ti yẹ kó ṣe tọ́ba padà dé yóò jẹ́ kan nínú àwọn tí wọ́n máa pèpè síbi òdodo lẹ́yìn tó ti hajj torí pé tẹ hajj fúnra rẹ̀ ọjọ́ bí àtẹnumọ́ àwa pé madrasa ilé ẹ̀kọ́ ni àwọn ẹ̀kọ́ tí yàn máa ń rí kọ́ nínú tẹ́ hajj ó pọ̀ púpọ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ tá àtẹnumọ́ fún wa òun náà ni madrasa tó tahqiq ma'na la ilaha illallah muhammadun rasulullah òun náà ni ilé ẹ̀kọ́ tó jẹ́ sí pé ibẹ̀ gangan lèyàn tí máa gbọ́ ní tẹ́ǹpì ní tawhid ìbẹ̀lẹ̀ tí máa ń gbọ́ yé jùlọ torí pé nǹkan tó tẹnumọ́ jùlọ jẹ́ àtẹnumọ́ alálàájì tí wọ́n pè é ìyẹntọ́ látẹnumọ́ àjẹni ẹ̀ tí wọ́n pè látẹnumọ́ nínú sẹ́ hajj onáàni la ilaha illallah onáàni gbólóhùn tá a máa ṣe pé labbaik Allahumma labbaik ẹ̀ rí pé gbogbo alálàájì kódà kí ọ̀mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá ti lọ wọ sẹ́ hajj ó ti tú láti fún kọ́ máa gbólóhùn yìí wí torí pé gbólóhùn yẹn náà lọ́wọ́ ìtòsó wọnú sẹ́ hajj ó ní kí tó fi sílẹ̀kùn tó bá fẹ́ fẹ́rẹ̀ àníyàn rẹ̀ labbaik Allahumma hajjan ìtòkùn náà

o kò sáǹfààní kankan lára làbáyíká rẹ̀ tó bá mọ́túnmá la ilaha illallah náà ẹnikẹ́ni tó bá wá mọ́túnmá làbáyíká tó ń wíyìn tó bá túnmá la ilaha illallah tó kẹ́kọ̀ọ́ la ilaha illallah tó mọ́ kí ni tó tu kí ló dé ní ti gbogbo ẹni tó gbé la ilaha illallah ló gbà gẹ́gẹ́ bó ti ẹ́ sí pé kì tó bá sọ yìí tó lówó ni mí lólówó kì í tó bá pèrè lóní mímọ̀ lóní mímọ̀ àwọn nǹkan tí a sọ́dọ̀ ìlára ènìyàn tátó pè lólówó tó bá wà lára rẹ̀ bóòwí bẹ́ẹ̀ olówó ni ẹni àwọn nǹkan tó yẹ káwà lára ènìyàn tátó pè lóní mímọ̀ bóò bá sọ fáyé fún mímọ̀ ni ọ ayé ọmọ pé ní mímọ̀ ni ọ bẹ́ẹ̀ náà ni àwọn gbólóhùn ẹ̀sìn tá a tún jọ́sìn fọ́lọ́wọ́n ọba yìí olórí gbólóhùn tá a tún jọ́sìn fọ́lọ́wọ́n ọba oná ilá ilá ilá ilọ́lọ́ yọ ọmọ tí máa ń jẹ́ kí agbára rẹ̀ orí ìdí yóò jẹ́ ọmọ tí ń jẹ́ kí ọmọ increase gbogbo àwọn nǹkan àwọn yìí tí a bá lọ síbẹ̀ hajj tí kò bá gbọ́ yìí ẹ̀sọ̀ fún mi pé kọ̀mọ́ tí ń ṣe bẹ́yìn bá dé tó dé sábàkà méjọ pọ̀ lórí tó ń lo màkàwéyà mẹ́fà tó lò sórí tó lò sápá tó lò tẹ́sẹ̀ tí ò bá mọ̀ tó máa la ilaha illallah ẹ

fákọ̀dé sẹ́mùsàkà bìlẹ̀ wọ́n wà tó wọ́n kọ́ ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ti ṣe tọ́mọ̀túnmọ̀ la ilaha illallah muhammadu rasulullah tó ti lò tó ti wí jáde ẹ̀sọ̀ fún ẹni bẹ́ẹ̀ ó ti dìrọ̀ mọ́ okùn àgbà fákọ̀dé sẹ́mùsàkà lọ́rọ̀ ọba tó kù wípé ó ti gbà ó ti mú lórí lẹ́sẹ̀ láàrin ó ti dìpọ̀ ó ti dìpọ̀ ó ti dìmọ́ okùn tó jẹ́ àgbà fákọ̀dé sẹ́mùsàkà bìlẹ̀ wọ́n ọlọ́run tó wá ní láwọn fi sọ ọmọ láhà okùn tó di rọmán tí ẹni tó bá mọ̀ tó mẹ́lá ilá ilọ́lọ́ ọlọ́run tó ha ìdókùn tí wọ́n ti rọmán láwọn fi sọ ọmọ láhà kò ní gé kò ní já ó fi wáyé pé téèyàn bá dúró ọmọkùn kan ní kí ìsokùn lá ilá ilọ́lọ́ láì tẹ̀sẹ̀ sọ fún wa ọyọ káwọn náà máa pè é yọ tánù láwọn sọ ọmọ láhà okùn lá ilá ilọ́lọ́ tó bá dì má báwo ló ti dì má níbo ló ti mú ọyọ káwọn máa kì í ti kíyàn owó lẹ́nu látàwọn ó ní bá àti mú ó níbi tá àti mú tí òfin ní bọ́ tí ó fi di láǹfìsọ ọmọláha tí ò ní já láíláí ọlọ́wọ́n ń tẹ̀síwájú pé láǹfìsọ ọmọláha irú okùn náà kò lè já ìta àdẹ̀mà nínú okùn ayé ó náà pé kò sókùn ayé bí kì í já bó ti wulẹ̀ tó nípa tó ní tí ó já ń bẹ̀ ṣùgbọ́n la ilaha illallah tó bá gbàgbọ́ ilé ẹ̀ tó fi sẹ́ rẹ̀ tó di rọmọ dáadáa gbogbo nǹkan tí wọ́n fi máa ń gbé nǹkan tí wọ́n fi ń nǹkan kò lè já jù kò lè já láyé kò tó ní já fún ọ ní ẹjọ́ ìgbèdè àlùfíàmù yẹn ni pé okùn yìí ló sọ ọmọ ọlọ́run ọba okùn yìí ló sọ ọmọ àánú ọlọ́run ọba okùn yìí ló sọ ọmọ ìbùkún ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá Islam ó fẹ́ gbà kankan lọ́dọ̀ olúwa tó dára tó dáwà yìí àyàfi kó dúró

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك nípa báyìí bí yìnbá wá ti fẹ́ hajji yìí bó fi tó àti bó fi yẹ yìí pẹ̀lú pé ọmọ tó máa la ilaha illallah ó sì ti rọ̀mọ́ tó la ilaha illallah ó ju gbogbo àwọn kakí nǹkan tó ti gbẹ́yìn lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láyé ojú ilẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj nígbà tó tún dé náà ọ̀padà síbẹ̀ mọ́ sọ fún pé irú ẹni bẹ́ẹ̀ ó fi jùlọ mọ́kàn tí ò lè já bákan náà tí lọ́ mọ̀ pé tẹ́ háìjì rẹ̀ ń rú wọ́n tó ń wọ́n kọ́ ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ̀ lọ́mpì sọ ọmọdáhà háìjì rẹ̀ láyé ọkùtùlù wà láyé ọ̀sùkì ìtumẹ̀ háìjì rẹ̀ ò ní bàjẹ́ torí pé o ti ṣe la ilaha illallah òfin tàkìkù ẹ̀ olùkó bẹ́ẹ̀ náà ni wallahu sami'un alim tó o bá ṣàdúrà nínú tẹ́ háìjì rẹ̀ tó bá délé padà Allahu yasma'u da'awatik yóò gbàdúrà yóò sì dá olóhùn àwọn kan tó béèrè ẹ̀yin iṣẹ́ hajj táwọn ìnì dání kásàkọ̀ mọ́ ẹ̀kú níbi ẹbọ yìí táwọn ní kásẹ̀ tàwíìdù wá dáadáa wọn wọ̀nyí àti wọ́n táwọn sì ní kásẹ̀lẹ̀ sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú iṣẹ́ hajj náà ẹnà ọmọ yìí pé bí èèyàn ti wulẹ̀ kó ṣe méjèèjì yìí tó òun ti tẹ́ yìí pẹ̀lú tàwíìdù ó jìnà tẹ́bọ̀ bákan Muhammad sallallahu alaihi wa sallam nínú iṣẹ́ hajj náà ti máa ń ṣe ẹnà ọmọ yìí pé hajj rẹ̀ tó kù kankan ò kò má jẹ̀mú kan ò torí pé májẹ̀mú kan tó kù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ra láre ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọmọ tó wáyé kálukú ti ń ṣe tó wù nípa rẹ̀ lọ́mọ wípé tọmọ bá ilé ju májẹ̀mú ẹlẹ́ kẹtàdá abẹ́ sọ yìí nù lọ́mọ wípé bó ti wulẹ̀ kó ṣe ìfìláàsì tó kọ́ ọmọ aláìlá ìlọ́lá òtò kọ́ ọmọ súnmọ́ ẹ̀tọ́ ụlọ lọ na nàbí tí ụlọ so bó o ti wulẹ̀ kó ṣe tó tí má jẹun rẹ lọ́mọ pé iṣẹ́ ájì rẹ mọ̀rùtù ọlọ́run nígbà lọ́wọ́ rẹ nǹkan náà òun náà hajj tó pé halal ṣe hajj tá a lọ fi owó subhanallah ẹwùn ìrìn àjò ọbẹ̀ mú ló ti lówó tọ́bẹ̀ bí lọ́hàn anábà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abi hurairah radiyallahu ta'ala anhu wọ́n máa lè amálẹ̀ fún àmì wọ́n kọ́ yẹn bẹ́ẹ̀ fún ibẹ̀ mọ́tàlá ẹ̀jẹ̀ ó kú jókòó rẹ̀ sílé mọ́wulẹ̀ lọ hajj pẹ̀lú haram tó bá lọ hajj pẹ̀lú haram ó ní nǹkankan ó ní nǹkankan tó ń gbà kó dà nǹkan mí à ń ti àdúrà ní ìpìlẹ̀ tó máa jẹ́ tiẹ̀ ẹgbẹ́ bá nàbẹ̀ tẹ̀lé kalẹ̀ sallallahu alayhi wa sallam ọkọ̀ mẹ́rin ti lọ sí hajj ẹ̀ Hmm. ọkọ̀ ẹ̀nà tí lọ sí ààjẹ́ ah, pé orí burúkú ló ti bọ̀ wálẹ̀ àwọn náà lábẹ́ sọ ó ní kàtígórì là méjìlá méjì ni wọ́n pín sí láwọn tó ń lọ sí ààrẹ lẹ́yìn ìgbà tó bá ti tàwọn fíìsì dáadáa sátó tó tẹ̀lé tó ń nà tán ó kú mọ́jẹ̀mú ẹlẹ́kẹta yìí òun náà ní kọjá sí pé owó tó bá ti fẹ́ ààrẹ rẹ̀ owó halal ẹ wá wà àwùjọ dáa wà yìí kó tó wá corrupt níbo lówó halal wà á parí báyìí sí gbogbo àwọn tí wọ́n fowó haram lọ yìí náà ní ní alálàá ní alálàá Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní ànábì wa sọ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ńlá ó ní lọ mọ̀ yíkú tó bá ti ṣe hajj rẹ̀ tó rẹ̀ bá jẹ́ haram níbi ó ti bẹ̀rẹ̀ náà lè pè jíjẹ́ sí ẹ̀ kó oṣù àmà lọ oṣù àbí rẹ̀ ẹni tí ń lọ hajj tó ti lọ tó fowó haram lọ nígbà tó dé tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ dojú wọ́n lọ́lọ́ pépè fúnra ẹ̀ lọ́ọ̀ nínú torí bí owó tó mú lọ owó tí àfi máa fi ra ìpè kí owó halal. anábì àárín sọ́lá sọ́lá ó ní ìnẹ̀lì hajj ẹlọ ma pé gbogbo ẹni tó bá fẹ́ ti fẹ́ hàn tọ́ba ti gbéra báyìí ìlà wọ́n kan àárín ìlà mú fìlìfà wọ́n ní tọ́ba gùn nǹkan gùn ẹ̀ báyìí alálàájì tọ́ba ẹ lọ hàn tọ́ba mú nǹkan gùn nǹkan rẹ̀ báyìí yálà ìwọ́n tọ́fẹ́ yọ látọ̀sọ gbọ́n láì kò wá kò sáàtì ya pọ̀ jù ní Òṣogbo ọlọ́njà bó tilẹ̀ jà sí pé ó gùn láti ilé ẹ̀ àkókò tó bá gbéra yìí tó lọ́ọ́ fẹ́ gbéra pọ̀ lọ hàn yìí anábì ní tọ́ba gbẹ́sẹ̀ rẹ báyìí sallallahu alaihi wasallam ọ̀fẹ́ ti kùn kẹta ọ̀fẹ́ kùn yálà ọ̀kadà lọ́fẹ́ kùn tiẹ̀ ni o káà ni o plane ni o ọ̀ ta gbẹ́sẹ̀ náà fún ìgbé èèyàn nínú nǹkan èèyàn á rìn débẹ̀ tọ́ba gbẹ́sẹ̀ rẹ báyìí sórí kan gun rẹ o tọ́wọ́ sọ pé labbaika Allahumma labbaika labbaika la sharika laka tọ́ọ̀bá wí gbólóhùn tí gbogbo ayé mà fún àwọn máa ń gbé wọnú sẹ́ háìsì yìí tọ́ọ̀bá wí gbé làbẹ́ríkà Allahumma làbẹ́ríkà tọ́wá jẹ́ pípé owó tó fẹ́ra làbẹ́ríkà jẹ owó tó fẹ́ra làbẹ́ríkà tó wí jáde owó tíkẹ́ẹ̀tì owó fíìsà owó gbá owó owó haram ọjọ́ pé ọ̀nà haram lọ gbà mú ọ̀yìn náà ẹ ti mọ bí ọ̀nà haram ti pín yẹlẹ tó lákòókò dá wà yìí àwọn bísíǹsì oríṣiríṣi bísíǹsì gbìyànwọ́ náà straight ọ̀pọ̀ ìrìlẹ̀ lásìkò dá wà sọ́ra rẹ̀ Mm. ọlọ́run òfin lọ́rọ̀ yẹn fún pípọ́ lọ́sẹ̀ àìsí tó ọ̀bà lágbára eh, oníṣiṣẹ́ ọ̀nà ẹlòmíì owó ìjọba ní kò jẹ ẹlòmíì owó ìjọba náà ni wọ́n nà á owó jẹ́ wọ́n fáwọn aráàlú wọ́n pé afáwọn ọlọ́run kọ́sà àwọn ìjọba onílà káyì fọ́sọ wọn lẹ́sàrí kí ìjọba ara èèyàn lọ sí ní háì nínú àwọn nǹkan táwọn ọgbà wọlé tíṣẹ̀lẹ̀ àjọ ọba àti náà kí ìjọba fẹ́ máa rán èèyàn lọ sí ní háì tí ìlú bàjẹ́ tó bàjẹ́ límọ̀ ní sàtọ́ àìlè ìṣẹ̀bí lára ọlọ́run mọ̀ pé owó tẹ́ ìfẹ́ láwọn tí a jẹ́ ẹ̀tún Etu wá sí ẹ̀tún ọ̀tútù wá sí ẹ̀tún lé ẹ̀kọ́ wá sí ẹ̀tún wá fẹ́ lọ hajj mú wẹ̀ lápò ẹ̀ ọlọ́run ọ̀sọ́ pé sọ̀bá lọ hajj ti lágbára owó haram ọ̀pọ̀ káàkiri báyìí ẹlòmíì ìyàn lọ pa tó fi kó hajj jọ ẹlòmíì báńkì òjì báńkì ọ̀rẹ́ lomi sí ẹ̀sì lọ́lọ́wọ́ rà ní báńkì ó sì mọ̀ pé gbogbo tí àti ilé ọtí lọ́pọ̀lọpọ̀ ẹ̀wà ni kí ti ń pa jáde gbogbo àwọn nǹkan wà wáyé tọ́ba ti lè rí báńkì mi tọ́ba ti lè ọ̀nà tó rẹ̀ gbà wá haram tàbí owó olówó lọ gbà ọ̀yáwó ni ọ̀sọ̀lọ̀ pé bá dé rẹ̀ wọ́n ń pa àwọn mẹ́nẹ́jà anábì alẹ́ ìsọ̀lá tó wọ̀sẹ̀lá ó ní sọ ọba ilé jẹ́ tí owó tó fi ṣe hajj rẹ̀ owó haram ní ẹlòmíràn béèrè pé tó bá jẹ́ sí pé fifty percent náà lówó haram fifty òkú halal ni ó ti wọ́ bẹ̀ ó ti wọ́ bẹ̀ torí bí ọlọ́run ọba táwọn wo níta bá fẹ́ jọ́sìn fún tọ́mọ́lá àti jọ́sìn fún especially jọ́sìn yìí kọ̀sọ́ pé dandan òsìtọ́ kọlọ́mbì eléyìí rẹ̀ tó bá jẹ́ sí pé 90 gan ni halali rẹ̀ tí 10 bá jẹ́ haram ó tún dáhùn náà bákan náà báwa ni kó tètè tó lójẹ́ sí pé dáadáa fẹ́ jọ́sẹ̀ fọ́lọ̀ àáwò àáwò ni ó ti àkáǹtì ara rẹ̀ tó bá wà pé ọ̀nà owó tí ń wọlé fún ọ̀nà haram bẹ ọ̀nà halali bẹ kẹ́mi rẹ̀ ò sì fẹ́ fi haram lẹ̀ èyí tó fẹ́ fi fi hajj ni kọ́ sọ ni wípé ìlú lẹ pa iṣẹ́ halali ẹ̀ ń túbẹ̀ ẹ̀ ń túbẹ̀ ẹ̀ mo ti fẹ́ mú owó hajj jáde bó ti yẹ

ìyẹn tẹ̀sí yé wa wípé hajj ò sí lọ́lọ́fẹ̀ owó là fi lọ hajj náà ti sọ̀rọ̀ owó lánàá tí wọ́n sọ̀rọ̀ owó lórí ìrun kíkì wọ́n yìí sọ̀rọ̀ owó lórí ìrun kíkì ìrun kíkì ò ní ìdí owó bẹ́ẹ̀ bá lè kọ́ masalasi ànábì ní jọ́ ìlàsílẹ̀ yàrá àbù kúlò dá wọn sọ̀rọ̀ owó bọ́ọ̀ bá lè kọ́ masalasi kọ́ sábẹ́ ẹjọ́ kírun bó ti kiri nínú ní ọlọ́run fún ọgbà lọ́wọ́ rẹ̀ àbí ẹ̀hán ń tá a fi kírun kò ní ìdí ànáwó

ọlọ́run ò ní dá ọlọ́run wà látàn àdẹ́ríkà ó ní sórí rẹ̀ ìtumẹ̀ lọ́fàgbọ́ torí pé ẹ̀rí bọ́ fún ara rẹ̀ lọ́jọ́ sọ bọ́ ọ̀rọ̀ ìpè fún rẹ̀ ti má lọ ha ẹ̀ kó o sì máa bẹ́ lọ́n sọ ọlọ́run jẹ́ ntúbà o tọ́ba wá túbà náà ọ̀há ọ̀wá lọ́ngbà náà a màláìkà ó pè látòkè tí màláìkà bá ṣépè fún yà yọ ọ̀sẹ̀kọ̀sẹ̀kọ̀ ó ti tẹ́ nìyẹn láàlà bẹ́ẹ̀kì ọlọ́run láàlà bẹ́ẹ̀kì ẹ ìtumọ̀ làbẹ́ẹ̀tì àti pé mo jẹ́ pé ọlọ́run ọlọ́run ní lálàbẹ́ẹ̀tì ní ọ̀dọ́ ọlọ́run mọ́ kọ́ ọ̀hún rẹ̀ wọ̀lá sàádẹ́ìkà oríire rẹ̀ jẹ́ tiẹ̀ ọlọ́run wọ̀lá sàádẹ́ìkà sàádẹ́ìkà ń bẹ̀ nù kì í tẹ̀ kan yóò wọ́n rí pìtì tààdẹ́ta pé oríire oríire oríire oríire ò ní jẹ́ṣẹ́ kò ní owó tó mú wátọ́ ọbẹ̀ fi bá wájọ́ ìdí ní ọlọ́run ọba haram haram wàzádùkà haram nǹkan tó ọbẹ̀ lò àtòwú tó ọbẹ̀ fi jẹun àti nǹkan tó ọbẹ̀ fi ṣe bùkátà rẹ lọ́n haram wàrọ́ ìlàtòkà haram nǹkan tó kù gángan fún ara rẹ̀ haram náà kí a lọ wá bí abára tíkẹ̀tì nísìn fẹ́mà pé pléènì tàbẹ́gùn lọ sí hajj ẹni tó rà bóyá wọ ṣùgbọ́n ìwọ orí tí tó ti jókòó hùn lẹ́nu háwà tó lò ní jẹun sọ̀nà wà rọ́ọ̀mù lẹ́tọ̀ kà haram haram ni wà á jù ká máa zúrù tó bá rájì yìí ṣe máa zúrù ẹ̀fẹ̀ lọ́kùn wálé ń bẹ̀ tó ẹ̀ tó bá rí hajj ọ̀fẹ́ lọ sí ṣe anábìrin wà á jù ká máa amàlẹ́kà náà sọ́bà ní wà á jù ká máa zúrù hajj tó lọ sí ní sẹ́ẹ̀dì kọ́ gbalada wálé máa zúrù ẹ̀fẹ̀ lọ́kùn wálé ń jẹ ẹ̀ gẹ́rù màbúrò òun ẹgbẹ̀ta kankan àwọn ẹni àkọ́kọ́ nù àwọn ìjọ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tàwa ń bẹ̀ wọ́n ìjà káà náà ti náfà kọ́tù halálà tó bá jẹ́ ti owó tó fẹ́ sí mọ́lọ́ hajj ó jẹ́ halal yà sí kókò jẹ́ ti owó tó fẹ́ náà lọ sí hajj halal tó bá gbé halal bí kì í ṣe haram fakọ́ọ́lá lẹ́ni tó fẹ́ sí pé hajj tó mú wọ halal wà máa sọ pé labbaik Allahumma labbaik olúwa mọ̀ olúwa mọ̀ ń jẹ́ pé rẹ o náà dẹ́ àwọn pè láti bó o ṣe ń wí tán má ti wí tán làbáyíkà wọ́ta àdáyìkì ọlọ́run náà ní mo jẹ́ pé rẹ̀ mo dá ọlọ́run mo dá ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá wọ́ta àdáyíkà ọba oríire ìjìnlẹ̀ oríire ìpìlẹ̀ oríire oríire tí káyà kó ti máa jẹ́ pé wọ́ta àdáyìkà làbáyíkà wọ́ta àdáyìkà torí pé owó tó mú lọ owó halali míyàn jẹ́ lẹ́sìn tó tí ọba jẹ́ pé owó tó bá ti lọ hajj tó lọ́mọ bọ́ ọ̀daràn náà ẹ̀sìn rẹ̀ ọ̀ràn náà torí pé wọ́lọ́ fún ara rẹ̀ ra pèpè náà àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sọ pé sára tó ka halal owó tó ọbẹ̀ fi fẹ́ hajj halal ni wàrọ̀ ní lọ́tò ka halal ní nǹkan tó gùn náà tó ọbẹ̀ fi fẹ́ hajj halal ni wà wò dájú hajj rẹ̀ tó ọbẹ̀ parí ẹ̀ wà hajj ka maburúrù ghayru ma'zur hajj tó ń ṣe yìí maburúrù hajj tí mi ọlọ́run ọba gbà lọ́wọ́ rẹ̀ gairu ma'zuru o ne kwata kanka walinke ẹ̀sán lóko wájú o ne kẹta walinke báyìí ni ó yẹ ká yẹra wa wò ká kí ẹ̀jẹ̀ ara hajj tó ọmọ oṣù wọ́n fi ìpè ránṣẹ́ tí ó ń dojúmọ́ yìí wọ́n wà lọ máa fi ní pé ah ìpínlẹ̀ ìlera mi wọ́n wà ń di wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run dá padà fún wọ́n lọ báyìí ọlọ́run ti dá padà fún ọgbà àgbà lọ́wọ́ rẹ̀ nítí ò yáwọn èèyàn ní ẹlú yá ẹjá tẹ́sẹ̀ nàìjíríà káwà lọ tàwà fún mọ́kà yọ́rọ̀ ni ẹ̀ṣẹ̀ tọ́lọ máa forí gbìyàn òun náà lẹ̀ṣẹ̀ tó wà láàrin wà tọ́lọ́n bá tó bá jẹ́ sí pé ọmọ lọ bá ní yẹn tó ṣàbòsí fún wọn bọ́ tàwà forí ó haram aburú tí ń bí síyàn lára lára fẹ́ ha náà ló fi jẹ́ sí pé mọ́jẹ̀kọ́ yà lẹ́nu méjèèjì lọ́wọ́ máa rí lára àwọn alálàájì bá àtàwọn tó tọba rí ti táyé rẹ̀ bá ń dà wò sí ẹ wálé ń tiẹ̀ nìyẹn ọlọ́mọ sàwà bẹ́ẹ̀ jọ ti gbé wa bánà wí ti ẹ̀ kalẹ̀ rẹ̀ torídìí eléyìí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ ń bá fún àti lọ hajj wọ́n kí dáadáa àtúbọ̀tán hajj àtúbọ̀tán ẹ̀dá púpọ̀ ní tẹ̀sìn àti níta yìí ọ wà nínú àwọn ahadi tí ń sọ fún abúlé ọba sáájì dáadáa òsì òní jẹ́jẹ́ mà òsì ayé bẹ́ẹ̀ náà sì ni ẹsẹ̀ rẹ yọ pọ̀ èèyàn wà sáájì jẹ ayé ẹ̀ wá dà ó yẹ kẹ́ pé òun lọ́mọ àmà ó súnmọ́ pé ká máa jẹ́rìí bí ó ṣáájẹ̀ ìṣúra àbẹ́lẹ́ ọmọ ọba ọba lójú lọ gbogbo àwọn tó ti gbé gbéra kọ́ńtà lọ láìsí báyìí tí wọ́n ti mọ̀ pé àwọn lọ tí wọ́n rápẹ̀rẹ̀ bá wọn fẹ́ lọ tí wọ́n sì gbẹ́mí sọ́lọ́ pé ìwọ ọlọ́run ọba lọ́ba tí wọ́n ti ò ṣe é ṣe ọlọ́run tó ṣe é ṣe fún wọn. àwọn owó tí wọ́n mú lọ síbẹ̀ tó bá jẹ́ sí pé ẹ ti palẹ̀ owó kan máa tó jẹ́ sí pé ẹnìkan lẹ gbá lójú àbẹ́ yẹn nìkan jẹ lọ tú owó nǹkan lẹ lọ dà padà kò sí ìbọ̀wò ìyá máa withdraw nǹkan mọ́lá wọlé pé o mọ́lá wọlé pé gbò wà lẹ́kọ̀ọ́ ìyá máa wù sọ́ọ̀kù ní ọlọ́mọ ọkà sọ fún wa pé mo ní condition kan mo wulẹ̀ tún lílẹ̀ pé ya owó haram mo ní condition kan lẹ́bàá ní kí ni jẹ́ kò ní family kìíní ni pátánà pátánà yìí èmi nìkan bẹ́ẹ̀ náà sì ni wọ́n tọ́lọ́ ti sàánú pé owó rẹ̀ yìí eré àkànbẹ́mẹ́tọ́ ń dáhùn sí oníbílá 70% àláàlì táǹkì yòókù yẹn ní ìjẹ́ wa mọ́bẹ́ ẹni pé owó ẹnìkan sálárì àwọn akẹ́yìn báwọn kan ń gbà pé pé òṣìṣẹ́ ìjọba kan náà ó ti ń gba sálárì òṣìṣẹ́ ìjọba bíi mẹ́wàá mọ́ wọn mọ bí wọ́n ti ń ṣe wọn mọ bí ti ń gbà so àwọn sálárì àwọn òṣìṣẹ́ ìjọba mẹ́wàá tó gba síbẹ̀ ló ti mú so wà lérere ni ó lè délé dáadáa

tó tágbàrà owó jáfẹ́ kankan wọ́n lówó haram ńlẹ̀ wọ́n láwọn ní fowó haram kọ́kà àbá akéferí ni wọ́n wọ́n láwọn ní fowó haram kọ́kà àbá ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí pé ààyè kékeré kan sẹ́kù tí wọ́n lágbára àti kọ́ kété bí òṣòwò lù owó wà nílùú lọ́dọ̀ wọn dáadáa ṣùgbọ́n wọ́n ní owó táwọn gbọ́dọ̀ fi kọ́kà àbá yẹn ọgbọ́dọ̀ jẹ́ sí pé ibi tó fi wá ibi tó ń mọ̀ yìí wọ́n náà tí wọ́n fowó tó ń mọ́ kéèyàn tó sájọ wàhálà wà ń bẹ̀ náà lọ́pàá tó jẹ́ sí pé wọn ò rí kàábà kọjá sáìdì tó kù ni wọn ò rí kọ́ torí tí agbára wọn ọ̀ka láti fẹ́ ẹ́ débi tọ́fẹ́ dì wọ́n wá sẹ́ díẹ̀ kù wọ́n ní ẹja ẹni sẹ́jà àwọn ọmọ ń bẹ nínú kátà rí bá kọ́ lókè wó halali náà kéferí làwọn yẹn bó wà ní mùsùlùmí tó wá jẹun tó wá fojú kiri haram ní bí i alhalalu máa halalu yẹdi bí wọ́n ti máa rí nu à onírọ̀ máa haram owó tó bá ti dánwọ́ tèmi náà ni halal lọ́dọ̀ jẹ ọ̀ wádìí bí ó ti wá kọ́ ọmọ sáńgbó ló ti wá sálómù wá kí ni fi ṣe bó ni wọ́n ti ṣe àbọ́dọ̀ sọ́ra ọ̀ bẹ́ẹ̀ náà ló sì fún táì dára àti táà ń tó mu haram fi ń tọ́ ma ó sì ń kó ẹlọ́jọ́ torí bẹ́ẹ̀ máa rí pé àwọn méjì làwọn kẹ́kọ̀ọ́ papọ̀ ọmọ sì mọ̀wé púpọ̀ ọmọ ó dáadáa jọ máa haram ọmọ lóòótọ́ tọ̀hún ni owó halal ló fi tọ́jú ọmọ ẹ̀kọ́ ṣùgbọ́n tó bá dọjọ́ ọ̀la ó rí pé tọmọ tọ̀hún yọ yàtọ̀ sọ tọmọ tiẹ̀ ní ti dáadáa torí kí owó ló fi foundation ti ilé haram owó tí bàbá tọ̀hún fi foundation tọmọ tiẹ̀ halal lórí jẹ́ sí gbogbo àwọn kẹta àwọn òun àgbọ̀dọ̀ kájú tó bá ti lẹ́yìn lórí halal lọ́mọ pé wọ́n ló ní ọjọ́ ọ̀la tó dára jù wọ́n tó ti ń kó haram ọjọ́ pé wùrùwùrù náà lọ sí lọ́mọ pé ọ́ padà jẹ kábàámọ̀ padà gbogbo àwọn tó kójọ ń bẹ̀rẹ̀ ní máa sábà haram àbẹ̀lọ́wọ̀n gbọ́gbọ́lá mi lọ kó mójú wa kó ní haram kó fojú wa ti bí halal kọ́mọ́ kan wá kó níbi haram kọ́mọ́ kan wá ti bí halal innahu sami'un mujib ní hawaii